Audio Jungle. Audio Jungle. di àsìkò yìí ẹ káàbọ̀ sí kànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àpapọ̀ ló dé sí etí ìgbọ̀nyín kàtọ́mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbọ́ kòkó inú ìròyìn náà ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti rọ gbogbo àwọn gómìnà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ṣẹ̀ dìbò yàn láti ṣe olótìtọ́ àti láti dàbí ọmọ ọ̀dọ̀ sí àwọn ará ìpínlẹ̀ wọn ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ orílẹ̀-èdè nàìjíríà cbn ọláyẹmí kàdóso ló ti bu ẹnu àtẹ́ lu ẹni tí ó gba ipò náà lọ́wọ́ rẹ̀ alága fún ẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ó wà lẹ́yìn odi àbíkẹ́ dábìrì èrèwà ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti máa ní ojúlówó ìwé tí wọ́n bá fẹ́ jápa ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ló ti sọ di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ló nílò àwọn nǹkan pàtàkì láti mú ìdàgbàsókè bá iṣẹ́ wọn lórílẹ̀‐èdè nàìjíríà ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlógójì ṣonibárẹ̀ olúwaṣẹ́gun ni ọmọlárìnlọ́ọ̀dù rẹ̀ ti gúnpa lọ sí ọ̀run àrèmábọ̀ lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà aloy agbo ló ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ pé agbábọ́ọ̀lù Victor Osimhen ni wọ́n ṣe bẹ́ẹ̀ pàdánù níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kòmẹsẹ̀yọ tí orílẹ̀-èdè nàìjíríà gbá sẹ́yìn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 ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti rọ àwọn gómìnà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ṣẹ̀ dìbò yàn láti máa mú ọ̀rọ̀ ìfẹ́ àwọn ará ìlú lókùnkúndùn bákan náà kí wọ́n mú ọ̀rọ̀ ìfẹ́ náà lákọ̀ọ́kọ́ nínú ìṣe wọn sọ di mímọ̀ sí iwájú pé kí wọ́n máa ṣe àwọn iṣẹ́ tó dára fún ìpínlẹ̀ wọn gẹ́gẹ́ bí ó ti ṣe jẹyọ nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìgbóhùnsí afẹ́fẹ́ àti ìpolongo àjúrè ngalele pé ọ̀rọ̀ yìí ló wáyé níbi ìpàdé ààrẹ bọ́lá ahmed tinubu pẹ̀lú àwọn gómìnà tí wọ́n ṣẹ̀ ní ìpínlẹ̀ kogi gómìnà usman òdòdó gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma àti gómìnà Yahaya Bello ní ìlú Àbújá Tinubu ni wọ́n ti ṣiṣẹ́ fún àṣeyọrí náà àti pé kí wọ́n máa gbáradì fún ìṣòro tó lè jẹyọ lásìkò wọn bákan náà kí wọ́n jẹ́ kí àwọn aráàlú mọ bí nǹkan ṣe ń lọ nínú ìṣèjọba wọn bákan náà wọ́n ti dàbí ọmọ ọ̀dọ̀ fún àwọn ará ìpínlẹ̀ wọn ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé olúwa ṣeun fún àṣeyọrí náà pẹ̀lú àdúrà pé kí olúwa máa tọ́ wọn sọ́nà ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ orílẹ̀-èdè nàìjíríà ọláyẹmí kàndóso ló ti bu ẹnu àtẹ́ lu ẹni tó gba ipò náà lọ́wọ́ rẹ̀ godwin emefiele fún ìgbésẹ̀ ìlànà rẹ̀ tó gbé èyí tó fi ilé ìfowópamọ́ orílẹ̀-èdè nàìjíríà cbn sí ipò tó burú jù ní ọdún mélòó kan sẹ́yìn kàdósò ẹni tó mẹ́nuba ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ àjọ̀dún àádọ́ta ilé ẹ̀kọ́ àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ cibn tó wáyé ní ìlú èkó ó ní ilé ìfowópamọ́ cbn ló ti kojú ìṣòro látàrí ìṣèjọba tó kùnà níbàámu bí wọ́n ṣe sí ipò náà lò tó fi mọ́ èròjà tí wọ́n wà tó wà lọ́wọ́ wọn bákan náà ló mẹ́nuba àìsí ìgbésẹ̀ tó yẹ ní ọjà pàṣípààrọ̀ lágbàáyé èyí tó ṣe òkùnfà àwọn ìṣòro kan tó fún ilé ìfowópamọ́ CBN lọ́rùn lọ́dún mélòó kan sẹ́yìn lákòótán Cardoso sọ di mímọ̀ pé kò sí ìwà ṣíṣe òtítọ́ láàrin ìbáṣepọ̀ àwọn ìlànà kan àti àwọn ìṣòro mìíràn tí ilé ìfowópamọ́ náà kojú alága fún ẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn òde àbíkẹ́ dábìrì èrèwà ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ lọ sí òkè òkun láti máa ní ojúlówó ìwé láti gbé igi dínà àwọn ìwà ìdójútì tó lè yọjú lọ́jọ́ iwájú àbí lásìkò yìí ọ̀rọ̀ tó sọ láti tan ìmọ́lẹ̀ sí ìgbésẹ̀ bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń japa kúrò lórílẹ̀-èdè yìí ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ adarí ìgbóhùnsí afẹ́fẹ́ àti alukoro àjọ náà rahman balogun lọ́jọ́bọ̀ thursday pé dábìrì èrèwà fi àròkọ ọ̀rọ̀ ìkìlọ̀ yìí ránṣẹ́ lẹ́yìn tó ṣe àbẹ̀wò sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà ní ìlú brampton orílẹ̀-èdè canada níbi tó ti bá wọn kẹ́dùn ipò tí wọ́n wà gẹ́gẹ́ bí ipò tí kò dára èyí ló mú kó sọ fún àwọn tó kù tí wọ́n ní irú èròǹgbà yìí lọ́kàn láti já kúrò lórílẹ̀‐èdè nàìjíríà láti máa ní ìwé tó kún àti tó jẹ́ ojúlówó tí wọ́n bá fẹ́ kúrò lórílẹ̀ nàìjíríà bákan náà ló sọ di mímọ̀ sí iwájú wípé àwọn ìṣòro tí wọ́n kojú lásìkò yìí ló jẹ́ ìṣòro tó peléke sí lójoojúmọ́ ní àwọn orílẹ̀‐èdè lágbàáyé ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà káyọ̀dé ẹgbẹ́tógun ló ti sọ di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè nàìjíríà ló nílò àwọn nǹkan pàtàkì láti mú ìdàgbàsókè bá iṣẹ́ wọn lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ níbi ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ní ìlú ìlọrin ìpínlẹ̀ kwara lọ́jọ́ ẹtì friday pé ìṣèjọba rẹ̀ ni yóò máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ìgbé ayé ìrọ̀rùn àwọn ọlọ́pàá ní orílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ́tógun sọ síwájú síwájú pé òun mọ ipò tí àwọn ọlọ́pàá wà lásìkò yìí níbi tí ọlọ́pàá kan ti ń ṣiṣẹ́ ọlọ́pàá méjì àti pé gbogbo àwọn àtúnṣe yìí ni yóò máa wáyé díẹ̀díẹ̀ níbàámu bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti bu ọwọ́ lu ìgbésẹ̀ ètò ìgbaniwọlé ọlọ́dọọdún fún iléeṣẹ́ ọlọ́pàá Ẹgbẹ́tókun sọ lákòótán pé àsìkò tó ní ìtumọ̀ ni òun lò pẹ̀lú alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara àti pé òun ti rí gbogbo ìwà ìfaraẹnijìn wọn wọn lórí ọ̀rọ̀ àlàáfíà ní ìpínlẹ̀ náà àti lórílẹ̀‐èdè nàìjíríà ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlógójì awakọ̀ ọkọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí korope ṣonibárẹ́ olúwaṣeun ni ọmọlárìnlọ́dún rẹ̀ ti gún pa lọ sí ọ̀run àrèmábọ̀ lásìkò ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àríyànjiyàn lórí ààyè ìgbé ọkọ̀ sí ní ọgbà ilé wọn tó ń gbé ní agbègbè àjà ìpínlẹ̀ èkó ẹnìkan ó ṣojú mi kò rò sọ́dún mọ̀ pé ṣonibárẹ́ bàbá ọlọ́mọ mẹ́ta ló darí dé lálẹ́ ọjọ́ àìkú sunday Tuesday ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún 2023 tó sì wa ọkọ̀ rẹ̀ ìyẹn ọkọ̀ kórópè sí iwájú ọgbà ilé náà tó sì lọ sùn lẹ́yìn náà ni ọmọlárìnlọ́ọ̀dù náà dé ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Táyé Adébáyọ̀ láti pariwo lé lórí pé kó lọ gbé ọkọ̀ rẹ̀ kúrò níbi tó wà á gúnlẹ̀ sí ṣonibàrẹ̀ sì lọ láti lọ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìṣáájú pé níbẹ̀ ni òun máa ń wa ọkọ̀ rẹ̀ sí ní gbogbo ìgbà ọ̀rọ̀ yìí ló gba òde ìlara ọmọ onílé ìyẹn ọmọlárìnlọ odò tó fi gún sọni bárẹ́ pa lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni àbúrò olóògbé náà mú ọ̀rọ̀ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú àjà fún ìgbésẹ̀ tó kàn lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rèé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà Aloy Agbo ló ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ pé ààyè agbábọ́ọ̀lù Victor Osimhen ló ṣí sílẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀yọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Lesotho àti Zimbabwe ní ìpalẹ̀mọ́ fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup ti ọdún 2026 bí ẹ kò bá gbàgbé pé Victor Osimhen ló pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ méjì náà látàrí ìfarapa tó ní níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Saudi Arabia Aloy Agbo níbi ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ló ti mẹ́nu bà ọ̀rọ̀ pé ojúlówó agbábọ́ọ̀lù bíi Victor Osimhen ló má máa ṣe àǹfààní púpọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà níbi irúfẹ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́ẹ̀ ìròyìn ló ti wá sọ di mímọ̀ wípé Victor Osimhen ló ti fi orúkọ rẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tí ikọ̀ agbábọ́ọ̀lù Napoli yóò máa ṣe àmúlò wọn lónìí nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Napoli yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta níbi ìdíje ti orílẹ̀-èdè Italy ìyẹn líìgì Italian Serie A bí yóò ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti gba àwọn gómìnà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ṣẹ̀ dìbò yàn lámọ̀ràn tó ṣe pàtàkì ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ orílẹ̀-èdè nàìjíríà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ ọláyẹmí cardoso ló ti bu ẹnu àtẹ́ lu ẹni tí ó gba ipò náà lọ́wọ́ rẹ̀ alága fún ẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà lẹ́yìn odi àbíkẹ́ dábìrì èrèwà ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní lọ́kàn láti jápa láti máa ní ojúlówó ìwé ìròyìn tí wọ́n bá fẹ́ gùn lé irúfẹ́ ìgbésẹ̀ náà ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà káyọ̀dé ẹgbẹ́tókun ló ti sọ ọ́ di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n nílò àwọn nǹkan pàtàkì láti mú ìdàgbàsókè bá iṣẹ́ wọn lórílẹ̀‐èdè yìí ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlógójì awakọ̀ ọkọ̀ kórópè ṣonibárẹ́ olúwaṣẹ́gun ni ọmọlárìnlọ́ọ̀dún rẹ̀ ti gúnpa lọ sí àjùlé ọ̀run lákòótán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 àwa láwọn máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá o ire ire kàbìtì. Audio Jungle. Audio Jungle.